wọn ò mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹlòmíì ń sá lọ nínú igbó ni báyìí tí ń sá tí ń sá eré lọ nínú igbó báyìí. pé kí ọwọ́ àwọn tí ń pààyàn kọ́mọ̀tẹ̀ òun tó ń ti bẹ́ẹ̀ bó ti wá ń sá fáwọn tí ó pọ̀ òun tásìkò òun bá tó ó kírun ó kírun mọ̀nàkàì ọmọ tẹ́ ń pè ní sọ̀láàtì ni ìjọsìn ojoojúmọ́ ni lẹ́ẹ̀márùn lójúmọ́ tí ò gbọ́dọ̀ dín àfi tó bá ń retí ìyà lókù ọba ń retí ìyà sọ pé ìpayà tílé ayé gan agbára rẹ̀ ò ka ẹlòmíì tí ó ti ṣí kúrò nílùú tó wà lẹ́yìn ìgbà tí wọ́n pàyàwó ẹ̀ tí wọ́n pọ̀ ọmọ ẹ̀ wọ́n dá ònìkan sí ẹlòmíì ọmọ ẹnìkan ní wọ́n dá sí ẹlòmíì aya ẹnìkan ní wọ́n dá sí. kí Allah subhanahu wa ta'ala kó bá ní dá orílẹ̀-èdè wa padà sí orílẹ̀-èdè àlàáfíà. sọ nítorí náà ẹ̀kọ́ yìí má wò wípé àkúkú jagun ní ìsìn níjọ́ tó gbọ́n bá wọlé kà á sọ fún ọ o hadith 172، seventy 172. hadith one seventy two ibn umar qal صلى رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف في بعد أيامه فقامت طائفة معه وطائفة بإزار العدو فصلى بالذين معه ركعة ثم ذهبوا وجاء الآخرون فصلى بهم ركعة ثم قضت طائفتان ركعة ركعة قال وقال ابن عمر فإذا كان خوف أكثر من ذلك فصل راكبا أو قائما تومئ إيماء hadith one seventy two àní ibùnà Umar láti ọ̀dọ̀ ọmọ Umar kí aláwọ̀nú sáwọn méjèèjì kọ́ọ̀l ó sọ pé sọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam salatal khawf ànábì kí ìrun ìpáyà fi báàdì ayyami nínú àwọn ọjọ́ rẹ̀ kan ìyẹn ni pé ó kí lásìkò kan nígbà tí ń bẹ láyé báwo ló ṣe wá kí wọ́n fẹ́ kí irun páyà wọ́n sì fẹ́ kí ní jẹ̀mọ́ à fàkọ́ mọ́títọ́ ifà tún máa àhú wọ́n pera wọn sígun méjì tọ́ ifà igun kan nínú igun méjì yẹn wọ́n tò pẹ̀lú ẹ̀ wọ́n tó pẹ̀lú ẹ̀ fàkọ́mọ́tì tọ̀ ìfàtún máa hù igun kan tó pẹ̀lú ẹ̀ wọ́n dára wọn sí méjì igun kan wá tó pẹ̀lú ànábì wàtọ́ ìfàtún bí ìzáàhì alẹ́ àdùwì igun kejì wá dúró wọ́n dojúkọ ọ̀tá igun kejì dúró àwọn dojúkọ ọ̀tá igun kan dúró wọ́n tó sáfù sí ẹ̀yìn ànábì sallallahu alayhi wa sallam. fasọ́là billadhina ma'ahu rọ́kà ọwọ́ akíraka ẹ̀yọ kan pẹ̀lú igun kan tó wà pẹ̀lú ẹ̀ ó kí raka ẹ̀yọ kan pẹ̀lú igun kan tó wà pẹ̀lú ẹ̀. thumma dhahabu lẹ́yìn ìgbà tó kí raka kan pẹ̀lú wọn tán wọ́n lọ wàjá àlẹ́ àkàrún igun kejì dé fasọ́lá bíi mọ̀rọ́kàn ó tún kí rákà kan pẹ̀lú àwọn náà fún ma kọ́dọ̀ ti àtọ̀ ìfàtáà ní rọ̀kẹ̀átán rọ̀kẹ̀átán lẹ́yìn náà igun méjèèjì wá san rákà kọ̀ọ̀kan padà. báwo ni wọ́n ṣe ṣe Riwaya kan wá ó sọ pé àkọ́kọ́ náà ìrun ìpáyà mo sọ fún wa lẹ́ẹ̀kan pé àdàpé ìrun ojú ogun ni sọ ti gbúrò pé àwọn kan lọ wọ́n lọ dúró síwájú àwọn ọ̀tá so ìrun ojú ogun ni ni àdàpé ìrun ìpáyà ìnínú ẹlẹ́ẹ̀kejì ìrun ojú ogun sábà máa ń jẹ́ ìrun orí ìrìn àjò torí pé igun tó fẹ́ jà igun kìíní yóò jáde kúrò nílùú igun kejì náà jáde kúrò nílùú wọn á pàdé ara wọn láàrin ìlú méjèèjì ok so ajá sí pé ìrun onírìn àjò òní wọn tún kínú tó bá ti jẹ́ orí ìrìn tí kìí ṣe inú ìlú ló fi já sí pé rákà méjì ni àpapọ̀ ìrun tí wọ́n kí kìí ṣe rákà mẹ́rin kìí ṣe pé ìrun ojú ogun fúnra rẹ̀ ló jẹ́ rákà méjì bí kò ṣe pé ibi tí wọ́n ti lọ jagun yẹn kìí ṣe inú ìlú ni wọ́n wà. bákan náà bákan náà ni pé ẹni tó ṣe ìmáàmù fún wọn igun àkọ́kọ́ ó kí rákà ẹyọ kan fún wọn ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ó kí rákà ẹyọ kan tán igun tó kí rákà kan fún yẹn àwọn dìde òǹkàlùkù kí rákà kọ̀ọ̀kan ti ẹ̀kún gẹ́gẹ́ bá a ṣe máa ń kírun lẹ́yìn onírìn àjò tó ga sí pé tó ń bá kí méjì tán àwo ó kí rákà méjì wa tó ṣẹ́kù á dìde òǹkàlùkù ó dàtí ẹ̀ kì í. nígbà tí àwọn ẹni yẹn kí rákà kan tó ṣẹ́kù wọ́n sálámà àwọn náà bọ́ sí wall front àwọn tó wà ní wall front wọ́n bá sẹ́yìn òjìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ok ànẹ́bísẹ̀ wá dìde láti kí rákàkejì tiẹ̀ rákàkejì tiẹ̀ yẹn ni àwọn ẹgbùn kejì bá kí ànábì wa sálámà fáwọn àwọn á dìde wọn wá kí rákà ẹyọ kan tó ṣẹ́kù wọn kálukú dá tiẹ̀ kí. kọ́ọ̀lù wàkọ́ọ̀lá ibùnà ọmọrù ọmọ ọmọrù tún tẹ̀síwájú o ní fàyídà káàna káwòfún aksara mizalika àìbá wa mọ̀ o tí ìpáyà yẹn bá tún wá le jù yẹn lọ o tí ìpáyà yẹn tó bá le jù bẹ́ẹ̀ lọ tó ga sí pé òǹkàlùkù ti fọ́nká òǹkàlùkù ti fọ́nká ìjà ń lọ lọ́wọ́ àsìkò òrùn tó nínú nǹkan tí èèyàn gbọ́dọ̀ mọ̀ òun náà ni àsìkò ìrun o rántí wípé níwọ̀n ìgbà tí ìrùn ìpáyà tó bá ti jẹ́ ìrùn tó ṣẹlẹ̀ ní orí ìrìn àjò sọ ọmọ pé nínú ẹ̀kọ́ tá a ti kọ́ nu tíra yìí ó ní sọ̀láàtù lè jamọ̀ àti sọ̀láàtù lè kọ́sùrì bá a ṣe máa ń kí ìrun méjì papọ̀ yálà ní àkókò ìrun àkọ́kọ́ tàbí ní àkókò ìrun kejì ọ̀sá gbọ́dọ̀ kírun méjèèjì tí ó bọ̀ sí àárín àsìkò méjèèjì ok àsìkò ìrun àkọ́kọ́ wọlé ìjà ń lọ ìjò òsìsinmi títí àsìkò ìrun kejì fi wọlé òun náà tún lọ gbogbo ẹ̀ sáà ń ró ní gbàù gbàù gbàù. ọlọ́mọ ma aláyọ̀ òráyà ọlọ́kọ̀ òrọ́kọ àsìkò òrùn sì ń lọ fàyìdà kana khawfun akthara min zalika tí ìpáyà yẹn tó bá ti le ju irú ìpáyà eléyìí tá a kà lókè yẹn lọ ok fasọ́lì rọ́ọ̀kì báyìí. àókọ ìmàn ìwọ tó bá wà lórí nǹkan ìgùn tẹ pé nǹkan ìgùn ló wà nínú nǹkan ìgùn ló fi ń jagun ok wọn a máa fi plane jagun a máa fi mọ́tò jagun wọn a sì máa fẹ̀sìn jagun jọ̀hún ó kírun náà lórí nǹkan ìgùn náà ni àókọ ìmàn ìwọ tó sì sí lórí nǹkan ìgùn tó dá pé ẹsẹ̀ náà ló fi ń káàkiri ojú ogun orí ẹsẹ̀ náà ló wà nínàró tó ti kírun túmíwù ìmá ọ máa fi orí ṣe ìtọ́ka bí rùn aláàárẹ̀ orí ìnàró náà ló ti máa lọ ọ máa fi ọ tẹ̀rí díẹ̀ fórùkù ọ tẹ̀rí díẹ̀ wálẹ̀ sí tọ́lọ́run ọba ọba bá yọ̀ǹda fún ẹni tí ọ wà ní kọ́ndíṣàn báyìí pé kó fìrún lẹ̀ náà ọlọ́run ò lè tó bá òun àbí nítorí ọmọ sọkọ́ òun <laughs> ọlọ́run náà ti rí ọ pé kọ́ndíṣàn rẹ le ọlọ́run tó rí ọ ó ti dáná lẹ́dí ọ mọ̀wọ́ rí ó ti dá iná lẹ́dí ọ èmi ọmọ kọ́ndíṣàn bú tó ń gbé káàkiri àjọ wà nù ìlú ni àjọ ra nǹkan ni so kí á ní condition tiẹ̀ tó le ju tẹgbẹ́ lọ tó wá jẹ́ pé ìyẹn ni ò ní jẹ́ kó o kírun bọ́ sí àsìkò rẹ̀ ọlọ́mọ kò sí ẹran àyà kan tó tu ẹni tó ń bí sí Nàìjíríà tó bára rẹ̀ nípò tálíkà tí ò wá sin lọ́hùn ẹran àyà ni bàbá ń gbọ́ ẹran àyà ẹran àyà hadith one seventy three an yazid ibn ruman an salih ibn khawat amman shahida rasulallah sallallahu alayhi wa sallam yawma dhata riqa صلى صلاة الخوف أن طائفة صفت معه وطائفة وجاء لعدو فصلى بالتي معه ركع ثم ثبت قائما وأتموا لأنفسهم ثم انصرفوا fasọ́fù wìjà alẹ́ àdùwì wájà àti tọ́ ìfàtú òkúrọ̀ fasọ́lá bí himurọ́kà alẹ́tì bákìyà ti mi sọ láti hì ثم ثبت جالسا وأتموا لأنفسهم ثم سلم بهم At this 173, you ought to put more light See, at this 172. two. yazid ibn ruman látọ̀dọ̀ yazid ọmọ ruman an sọ́ọ̀lì látọ̀dọ̀ Salih ọmọ kawat amma shahida rasulallah sallallahu alayhi wa sallam yawma dhati riqa láti ọ̀dọ̀ ẹni tí ó rí ògìṣẹ́ Allah ní ọjọ́ ogun tí ń pè ní zaato rikọ́ ogun oníbándéèjì ogun tó jẹ́ pé wọ́n ja ogun kan tán táwọn kan ti fara gbọgbẹ́ lójú ogun ogun míì tún dé torí àwọn kèfèrí wọn ò jẹ́ káànábì ó sinmi ogun o gbogbo èrò wọn ni pé àwọn pa àwọn ọ̀pọ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ tí ohun tí ń jẹ́ Islam òfin ní gbérí mọ́ láíláí àmọ́ aláwo ni máa gbà fún yẹn kò gbà fún wọn. èrò ọ̀tá kò ṣẹlẹ̀ wọn lórí so ogun yìí wọ́n tógun kan dé lógun míì tún dìde tí ọgbẹ́ sì ń bẹ lára àwọn tó ti fara káàsá ọgbẹ́ ànábì wa ní kí wọ́n wé gbogbo ojú ọgbẹ́ ní báńdéèjì àwọn tó wá wé báńdéèjì wá pọ̀ dàwọn tí ò wé lọ náà fi ń pe ogun yẹn ní zato rìkọ́ ogun oní báńdéèjì. ẹni tó gba àdéhìsí wá gbà wá látọ̀dọ̀ ẹni tó náà kópa níbi ogun ní báńdéèjì òun ló wá sọ pé sọ́là ànábì kírun sọ̀lá àtàlẹ́kàwù ìrun káwùfù náà ló kí bó ṣe wá kiri o anatọ́ ifatan dágúdájú igun kan sọ́fàtìmá àhù wọ́n tó sáfù pẹ̀lú ẹ̀ wọ́n dára wọn sí méjì igun kan wọ́n tó sáfù pẹ̀lú ànábì wàtọ́ ifatun wìjà alẹ́ àdúwì igun kan àwọn wá lọ dojúkọ ọ̀tá kí ọ̀tá má bà wá jálù wọn lẹ́ẹ̀kan náà mọ́lẹ̀. fasọ́lá bìlẹ́tì máa àwòrọ́kà ànábì wá kí rákà kan fún igun àkọ́kọ́ fún mọ̀sábàtà kọ́ ìmọ̀ lẹ́yìn náà ànábì wà níbi tó dúró sí fún rákà ẹlẹ́ẹ̀kejì wá àtàmú lè àǹfùsìhìn igun àkọ́kọ́ yẹn àwọn wá parí ìrun tiwọn fún ara wọn. wọn kí rákà kejì kún ànábì wà nídùúró fi kí rákà méjì sọ ni pé àwọn ti lẹ́kọ̀ọ́ pé wọ́n sọ lójú ogun torí wọn dàrú ńgbà tó bá kí rákà àkọ́kọ́ tán tó dìde náà rò tí wọ́n tó tẹ̀lé dípò kọ́ńkálukú kí rákà kọ̀ọ̀kan fúnra rẹ̀ wọn ò dàbí ìwọ sí pé irú ẹ̀ ni nígbà tó ò ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ò ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkọ̀ ọmọ gẹ̀fìlà káàkiri bíi olóde àríyá ni ò ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bára ibi ṣe kí lákà kan tán tó dìde náà rò kún lákà ẹlẹ́ẹ̀kejì òun kálukú wọn wọn àtà mú lé àǹfùsì òun kálukú wọn parí ìrun fún ara rẹ̀ ni o. fún mọ̀ ń sọ́ra fù wọ́n sálámà wọ́n lọ fàṣọ́fù wìjà àlẹ́ àdúwì wọ́n bá lọ tó sáfù síwájú àwọn ọ̀tá wàjá àti tọ́ ifá alukurọ̀ tọ́ ifá kejì igbó kejì wọ́n dé fasọ́lá bí himorọ́kà ànábì wá kí rákà kan alẹ́ tí bákìyà ṣe mi sọ láti rákà ẹ̀yọ tó ṣẹ́kù níbi irun tiẹ̀ ó kì fún àwọn. fún masábàtà jalisan ànábì wá wà lórí ìjókòó wọ́n àtàmúlẹ̀ àǹfọ̀sìn làwọn náà fi dìde ní kọ̀ọ̀kan ní kíráka kan tó ṣẹ́kù ńgbà táwọn náà kíráka kan tó rí pé gbogbo wọn ti jókòó àtàhíyà fún masálàmà bihim ànábì wá sálámà fáwọn yẹn sọ pé àlàyé yẹn mo ti ṣe wájú làdísì ti wá gbé wá fún ọ yìí kọ́ má sọ pé bóyá agbárí kan ni mo lò ní ìlú agbárí o. ẹ jẹ́ ká dúró ń bẹ̀rùn fún ti àdìsí umuda ní òní àdìsí one seventy four ní ó kù tí a kà bẹ̀ láti gbé ní ọjọ́ mẹ́jọ torí pé ìjókòó wa lónìí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ó pín sí ọ̀nà mẹ́rin ó pín sí ó pín sí ọ̀nà mẹ́rin. ìpín àkọ́kọ́ la parí yìí kí ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú wa lóyún